وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فاتقوا الله سبحانه وتعالى يا عباد الله واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة واعلموا عباد الله أن توحيد الله سبحانه وتعالى من أوجب الواجبات على كل مسلم ومسلمة واعلموا أن الله سبحانه وتعالى أول أن أول ما أمر الله سبحانه وتعالى به في القرآن وذلك في سورة البقرة آه، هو توحيد الله سبحانه وتعالى حيث قال الله سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون واعلموا عباد الله أنه يجب على كل دعاة إلى الله سبحانه وتعالى وعلى كل والد ومربين أن يبدأوا دعوتهم إلى الله سبحانه وتعالى بالتوحيد وذلك أن الله سبحانه وتعالى لا يقبل لا يقبل عملا من أحد إذا لم يكن هناك توحيد الله سبحانه وتعالى في ذلك العمل واعلموا عباد الله أن الناس في آونة في الآونة الأخيرة يهتمون بما دون التوحيد ويعيرونه يعني اهتماما عظيما ويتركون الدعوة إلى الله سبحانه وتعالى وإلى توحيده واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم مكث في المدينة وفي في مكة المكرمة والمدينة النبوية مكة 23 سنة يدعو, يدعو إلى توحيد الله سبحانه وتعالى يدعو إلى ترك الشرك بالله سبحانه وتعالى يدعو إلى إفراد الله سبحانه وتعالى بالعبادة وبربوبية وإفراد الله سبحانه وتعالى في أسمائه وصفاته علم عباد الله أن كل داع من دعاة إلى الله سبحانه وتعالى لم يبدأ دعوته بتوحيد الله سبحانه وتعالى وبالتحذير من الشرك وعبادة القبور والشرك بالله سبحانه وتعالى بجميع أنواعه فاعلم أنه هو غاش واعلم أنه خوان لماذا؟ لأنه يرى الناس في المجتمع يعبدون غير الله سبحانه وتعالى يعتمدون على غير الله سبحانه وتعالى يستغيثون بغير الله سبحانه وتعالى بل يستعينون بغير الله سبحانه وتعالى يتركونهم على كل ذلك ويدعونهم إلى الصلاة ويدعونهم إلى كيفية أداء الزكاة ويدعونهم إلى الصيام ويدعونهم إلى الحج وغير ذلك من الأعمال وهل لم يعلموا ألم يعلموا أن الصلاة والصيام والزكاة وغيرها من وغيرها من الأعمال لا تقبل إذا كانت آه، خالية عن توحيد الله سبحانه وتعالى ولذلك نجد أن النبي صلى الله عليه وسلم لما كان في مكة المكرمة لم يأمر الله سبحانه وتعالى بالصلاة إلا بعد عشر سنوات كان النبي صلى الله عليه وسلم في مكة يدعو إلى توحيد الله سبحانه وتعالى ولم تكن هناك صلاة ولم يكن هناك زكاة ولم يكن هناك صيام بل التوحيد إلى توحيد الله سبحانه وتعالى ولذلك يجب علينا أن نبدع دعوتنا بتوحيد الله سبحانه وتعالى وهناك جمعية أو هناك جماعات وجمعيات ينتسبون أو ينسبون أنفسهم إلى سنة النبي صلى الله عليه وسلم ومع ذلك لا يبدأون دعوتهم بتوحيد الله سبحانه وتعالى بل يقولون بأن التوحيد يفرق بين المسلمين وذلك إذا دعوت الناس إلى ترك عبادة القبور وإلى توحيد الله سبحانه وتعالى مما كان شائعا بين الناس من أنواع الشرك يقولون بأن هذا يفرق شملة المسلمين وهذا كذب عظيم من عندهم وذلك لأن النبي صلى الله عليه وسلم كان أول ما دعا إليه هو التوحيد ولم يتهم النبي صلى الله عليه وسلم أحد بالتفرقة بين الناس إلا الكفار والمشركين واعلموا عباد الله أن على رأس تلك الدعوات هم إخوان الإخوان المسلمون الذين غايتهم السياسة غايتهم الرئاسة وغايتهم حطام الدنيا إنما يتسترون بالدين ويقولون بأنهم يدعون إلى الله سبحانه وتعالى لكن في الحقيقة يدعون إلى الرئاسة يدعون إلى السلطة ولذلك ينتقدون ولاة الأمور في العلن لماذا؟ لأنهم يريدون آه، الدول تحكيم الدولة يريدون الرئاسة ذكرت آه، قول فيصل عهد ملوك السعودية رحمه الله تعالى عندما سافر إلى السعودية للحج آه، حسن البنا الذي هو مؤسسة إخوان المسلمين ذكر للملك فيصل أنه يريد أن يؤسس مكتبا لجماعة إخوان المسلمين في المملكة العربية السعودية وماذا قال له الملك فيصل قالوا كل مواطنين كلهم إخوان وكلهم مسلمون ولا نحتاج إلى تأسيس مكتب إخوان المسلمين هنا ولذلك طرده ملك الفيصل من آه، من المملكة العربية السعودية واليوم نجد آه، بعض بعض الدعاة ينتسبون أو يتعاطفون مع الإخوان المسلمين مع أنهم يعني قد عرفوا شرهم وشرهم يعني في في العالم الإسلام يعني ظاهر غير مستور هم شرهم عباد الله إذا ذهبت إلى مصر اليوم وإذا ذهبت, ذهبت إلى سوريا وإذا ذهبت إلى ليبيا تعرف مدى شر هؤلاء الجماعة يدعون الشباب إلى الخروج على الحكام والحكام يقتلون آه، الشباب لأن لأن الشباب خرجوا عليهم خرجوا عليهم يريدون انقلاب الدولة ولأجل ذلك دمروا البلاد وأهلكوا آه، الشباب وغير ذلك من الف... من ال... يعني من الشرور التي يعني تأتي من قبل هؤلاء واعلموا عباد الله أننا اليوم والحمد لله قد أفتى كبار العلماء آه، كبار العلماء في المملكة آه، العربية السعودية آه، قد أفتوا بأن جماعة الإخوان المسلمين يعني جماعة إرهابية ولا يجوز لأحد ينتسب إلى سنة النبي صلى الله عليه وسلم أن يتعاطف معهم أو يدافع عنهم إذا علم أنه على منهج النبي صلى الله عليه وسلم وعلى منهج السلف الصالح وبينوا بأن هؤلاء الجماعة ليسوا على منهج السلف إنما أرادوا السلطة إنما أرادوا إقامة الدولة الإسلامية في زعمهم وقد وقد يعني نالوا السلطة في مصر ولم يستطيعوا أن يقيموا دولة إسلامية بل استمروا على جمع الناس على اتباعهم واعلموا عباد الله أن هؤلاء يعني هؤلاء الذين غايتهم السلطة لا يدعون إلى التوحيد أبدا ولا يدعون إلى نبض الشرك بالله سبحانه وتعالى ولا يحذرون من القبوريين وغير ذلك مما يتنافى مع توحيد الله سبحانه وتعالى لماذا؟ لأنهم يحتاجون إلى الناس لأنهم بحاجة إلى يعني صوت الناس في في يعني وصولهم إلى السلطة إلى المرتبة إلى إلى يعني المرتبة العليا في الدولة ولذلك إذا رأوا الناس الآن يعني في الشرك يدعون غير الله ويعبدون القبور والأضرحة يقولون اتركهم لو وعفتهم أو حذرتهم من هذا يعني لتركوا الإسلام بالكامل بالكامل وهذا يعني ظن منهم وهذا يعني دعوة باطل واعلموا عباد الله أنه يجب علينا أن نعرف السنة الصحيحة ومن أراد أن يتمسك بالسنة يتمسك, يتمسك بالسنة الصحيحة ومن لم يرد أن يتمسك بالسنة نعرف ونعرف الفرق بين أهل السنة والجماعة وبين من خالف منهج أهل السنة والجماعة آه، منهج عالي السنه والجماعة من الحزب من الحزبيين من الحزبيين ليحيى من حي عن بينا ويهلك من هلك عن بينا أرجو من الله سبحانه وتعالى أترك كاتك فاس وجوا النبي محمد صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى في أولو أبوا قبا أمبا وتابع النبي أتبوا أبوا وانتوا وعلوا إلى النبي صلى الله عليه وسلم في جو في جو القيامة أيرسي الله سبحانه وتعالى أجعلوا لما لددو لما دجو gẹ́gẹ́ bí a ṣe máa pàkíyèsí ara wa ní gbogbo ọgbà ife gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala òun náà láàmà ti síwájú gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ìlànà téèyàn bá ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam òun náà ìlànà tó lóore jù téèyàn máa ń tẹ̀lé téèyàn fi rí ojú rí ọlọ́ọ̀bá alékiọlá láyé níbi tó bá tún dijọ́ ìgbédà kìyàmà téèyàn tún ní pàdánù kò sí tó burú tó tó nǹkan tá ń pè ní àdádálẹ̀ kí ni àdádálẹ̀ òun náà ni ìjọsìn sí Allah subhanahu wa ta'ala tí ó fi rán ànábì sí wa ìta ànábì ò fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala káwà gbé kalẹ̀ káhùn àbí kí wọ́n hun lé wa lọ́wọ́ káàmà wá fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala eléyìí àdádálẹ̀ ni káwà lọ lè mọ̀ ìpé ogun àdádálẹ̀ pátápátá ànù ká páyà ká páyà Allah subhanahu wa ta'ala ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe ń pa wá láṣẹ ká páyà rẹ̀ nínú al-Qur'an gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bá nábi náà ṣe máa pè wá lọ síbi ìpáyà Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ́rú sí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká lọ lè máa ipé tawhidullahi subhanahu wa ta'ala ìmú Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo nǹkan kan ni tó ṣe pàtàkì nínú òun náà tàwíìdì òun náà lèyàn fi jẹ́ musulmi ó wá se pàtàkì débi pé òun náà lágbọ́dọ̀ gbé síwájú gbogbo nǹkan tá a fẹ́ ṣe òun náà lágbọ́dọ̀ mú lọ́kùn níbi gbogbo nǹkan tá fẹ́ ṣe nínú àlámọ̀rí ẹ̀sìn wa kọ́dà gbogbo olùpẹ̀pẹ̀ tí máa ń pẹ̀pẹ̀ lọ́sọ́jọ́ wa ta'ala èyí ta'ala ìjìnà sí eléyìí òun náà ló yẹ kókó jẹ́ àkọ́kọ́ nínú nǹkan tí yóò máa pèpè lọ gbogbo ẹnikẹ́ni tí bá ti ń pèpè lọ na ọ̀nà Allah subhanahu wa ala tí ń pàpè mọ́ra ipò òun ṣe dáwà lọ sójú ọ̀nà Allah subhanahu awa ta'ala a wá rí pé ìgbà tí ó bẹ̀rẹ̀ ìpèpè rẹ̀ a rí pé kó máa pèpè lọ síbi pé táwọn èèyàn ó jìnà sí àwọn ẹbọ irísirísi táwọn èèyàn ń ṣe kálọ̀ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ jàǹbá òun náà ní ṣe fáwọn èèyàn àwọn èèyàn tí ń pè lọ sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala nítorí pé bẹ́ẹ̀ bá kírun téèyàn máa kí téèyàn gbáwẹ̀ téèyàn yọ zàká téèyàn ṣe gbogbo dáadáa téèyàn máa ṣe láyé tí tàwíìdì rẹ bá ti ní ìyọnu kálọ̀ mọ̀ pé gbogbo òun tó kí òwúlò fún gbogbo àwẹ̀ tó gbà kò wúlò fún gbogbo zàká tó yọ kò wúlò fún kí wá lóde tá wá ní bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí ò ní jẹ́ kírun ó wúlò fáwọn èèyàn kí ó dà ní bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí ò ní jẹ́ kíyàwó ó wúlò fáwọn èèyàn táàmù wá pè wọ́n lọ sí pé ah, ẹjẹ́ tábàrùn yàn sọ̀rọ̀ nípa kọbulí ẹjẹ́ tábàrùn yàn sọ̀rọ̀ nípa bàdí ẹjẹ́ tábàrùn yàn sọ̀rọ̀ nípa bóòlà ṣe máa ń sàrún tàbá jẹrun bóòlà awẹ àìdọ̀ bóòlà awẹ jẹnàbà kó wá jẹ́ kóhun gangan là kórí ń tá àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ dáwà eléyìí ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ bá mọ jẹnàbà wẹ̀ bẹ́ẹ̀ bá mọ subhanahu wa ta'ala kálọ̀ lè mọ̀ pé kò dín kankan tí ó kí wá ló fà tàbálọ̀ lè wò árí pé ànábì sallallahu alaihi wasallam nígbàtá ànábì ó pèpè nílùú maka ó ti di ọdún mẹ́wàá òun náà lànábì fi ń pèpè lọ síbi tawhid kò tí ì sírun ọlọ́run bá àlejò ọlọ́run tí ì sọ ọdún kalẹ̀ ọlọ́run bá àlejò ọlọ́run tí ì sọ àwẹ̀ kalẹ̀ kò tí ì sí zaka kò tí ì sí hajj ànábì sallallahu alaihi wasallam ànábì ń pèpè lọ síbi pé ẹ jìnà sí ẹbọ ẹ má gbé ẹ̀tọ́ àwọn sàábẹ̀ bẹ̀rẹ̀ sí kírun àwẹ̀ dé ájì dé gbogbo àwọn nǹkan míì náà dé nínú àwọn nǹkan ìjọsìn gbogbo ẹ̀ wá bẹ̀rẹ̀ sí dé tòun ti bẹ́ẹ̀ ànábì ò pa wọ́n tì ẹ̀ ànábì ò pa irun kò pa tàwíìdì tí ń pèpè lọ sí bí ọdún mẹ́wàá níbẹ̀rẹ̀ ànábì ò pa tì ànábì wá bẹ̀rẹ̀ sí pèpè lọ síbi tàwíìdì táwì ẹ̀ títí tánàbì sallallahu alaihi wasallam ànábì fi lu ọdún mẹ́tàlá nílùú maka ó tún lọ sí ìlú madina ànábì lu ọdún mẹ́wàá nílùú madina tí gbogbo ẹ̀ wá ń jẹ́ ogún ọdún àtọdún mẹ́ta tí ànábì sallallahu alaihi wasallam lò gbogbo tá anábì wá lò yìí anábì ń pèpè lọ síbi tawhid anábì sì ń sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lẹ́kùnrẹ́rẹ́ so tá a da wá fẹ́ fi tiwá jọ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí í àwọn èèyàn lọ síbi ọjọ́ náà Allah subhanahu wa ta'ala pẹ̀lú tawhid kò sí àwùjọ tá a dé láyé lónìí tó jẹ́ pé a ní rí ń tá fáwọn èèyàn nínú àwọn nǹkan tó tako tawhid nínú àwọn nǹkan tó ta kó ìmú Allah subhanahu wa ta'ala lọ́kọ̀ọ́sọ́ nínú àwọn nǹkan ìgbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fẹ́ dá mi ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwùjọ káwá gbé àwùjọ káwá nígbà tá a bá fẹ́ pé àwọn èsójọ́nà Allah subhanahu wa ta'ala ń dáfi ìtàfi bẹ̀rẹ̀ òun náà ni pé kéèyàn má ṣe jàmbá ìtàfi bẹ̀rẹ̀ òun náà ni pé kéèyàn má ṣe déédé kó wá sí pé àwọn eléyìí òun náà láàmà ṣe wà sí rẹ̀ fáwọn èèyàn káwá fi nǹkan tá a rí wọn tó takò tàwíìd káwá fi ilẹ̀ tí ń bẹ láwùjọ aburú ńláńlá òun náà lè yẹn ṣe fálẹ̀ òun mẹ́yì téèyàn bá ń gbé lọ síbi wa ta'ala kan ṣoṣo tó láti yóò gbóná alaihi wasallam tó bẹ̀rẹ̀ sí pèpè nílùú Mákà ó lé lára àwọn ará mọ́ká lọ́jọ́ tàn wí wọ́n bá débi pé wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab ipe ànábì ń tánàbì ń pè wá lọ òun náà ni pé ó fẹ́ sọ gbogbo ọlọ́run táwọn jọ́sìn fún yìí ó wá fẹ́ sọ di ilahan wahida ó fẹ́ sọ di ọba kan ṣoṣo táwọn ó pa gbogbo mú dé yìí nǹkan kan ni tó ṣe nílé mà ni kí ló fà tó fi jẹ́ èmà ni pé wọn ò ẹ̀rí lọ́dọ̀ àwọn bàbá wọn wọ́n bá lọ́dọ̀ àwọn bàbá ńlá wọn ipé kan máa pa nǹkan mí papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ni tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwùjọ tẹ́yìn bá ti wá dé tá a bá rí pé irú nǹkan báwọn rí báwọn kìí ṣe nǹkan tá a wà á darí ọ̀rọ̀ tí òun náà ni pé sáàjà pa wọ́n tì ẹja máa ń sọ èyí tí a ti jọ gbọ́ra wáyé ẹja máa ń sọ èyí tí kò ní sí ìfàǹfà lórí ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gbogbo àwùjọ tẹ́yìn bá dénú eléyìí ni ó máa túmọ̀ pé kíni ipe èèyàn fẹ́ dáadáa fáwọn èèyàn nígbà tí ti mọ̀ pé nǹkan yìí ò dáa ọ̀pọ̀ àwọn àfáà láwùjọ lóríṣiríṣi ẹ wọn ó rí àwọn èèyàn lórí ìbàjẹ́ ẹ wá sọ fún wọn pé ah, àfáà ń tẹ́rí táwọn èèyàn ń ṣe yìí ó kù díẹ̀ láwọn náà rí sọ nísìn ẹ ni ó dálẹ̀ ẹ ṣàjà máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ báwọn àwọn èèyàn sì ń kú lórí gbogbo àwọn nǹkan báyìí ẹ àwọn sàárè ń bẹ tó jẹ́ pé àwọn èèyàn lọ lè tọrọ níbi sàárè ẹ àwọn nǹkan mí ń bẹ táwọn èèyàn sọ wọ́n wá ṣe bí oògùn ni àwọn èèyàn ń wá ìrànlọ́wọ́ látara lọ́dọ̀ àlìjẹ̀nú ẹ́n àwọn èèyàn ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn láwọn léríṣiríṣi àwọn nǹkan tí ó sì pamọ́ fún kálukú àwọn tí ń de òka mọ́wọ́ wọ́n fò ká sọ́wọ́ àwọn tí ń lo oúnjẹ sápá wọ́n fò oúnjẹ sápá àwọn tí ń sí gbẹ́rẹ́ àwọn tí ń lo ìgbàdí gbogbo eríṣiríṣi nínú àwọn nǹkan tó jẹ́ pé ìpa nǹkan míì mọ́ Allah Allah a na pèpè lọ síbẹ̀ a máa wá pèpè lọ síbi pé kírun gbàwẹ̀ ẹ yọ zaka ẹ sàárà so gbogbo àwọn nǹkan báyìí a àbòsí ńláńlá òun náà ló jẹ́ fún àwùjọ lálẹ́ fún àwùjọ ànábì sallallahu alaihi wasallam nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́lá tàbá lọ lè wọnú alukur'an a rí pé ọlọ́wọ́ bá alékiọlá nígbà tí àṣẹ tọ́lọ́wọ́ bá alékiọlá kọ́kọ́ pa fún wa nínú alukur'an tàbá lọ lè wọnú suratul baqara nígbà tọ́lọ́wọ́ bá alékiọlá ti bẹ̀rẹ̀ pẹ̀lú alif láti gbà tí alif láàmì nígbà tí sóràtù bákọ́lá láti gbà tó ti bẹ̀rẹ̀ kò sí àṣẹ pé ẹ máa ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ kò sí àṣẹ pé ẹ filẹ̀ méjèèjì àṣẹ náà ni ẹ fi nǹkan báyìí lẹ̀ òun là ń pè ní ànáhayú àníírí àyàfi áyà ẹlẹ́ẹ̀kọ́ kàlélógún ìtọ́lọ̀ ọba àríkẹ́ lásọ pé ya ayyuha an-nasu ubudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run ọba àríkẹ́ ọlá àkọ́kọ́ àṣẹ tó kọ́ pa wá ẹ̀rí pé ìpèpè yìí ẹ̀rí pé da'watun àmà ìpèpè sí gbogbo èèyàn pátápátá ni àtẹni tó ti gbọ́lọ́wọ́ bá àlíkẹ́ ọlágbọ́tẹ́lẹ̀ àtẹni tí ó gbàgbọ́ ẹ̀ àtẹlẹ́bọ àtolóòsà ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá ní ayyuhan nas ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá ní mo pé gbogbo èèyàn pátápátá u'budu rabbakumul ladhi khalaqakum ẹ máa jọ́sìn fún ọba yín ẹ rabbakumul ladhi khalaqakum ọba yín tó jẹ́ pé òun náà ọlọ́wọ́n bá àlékí ọlá pa wá láti ká máa ṣe kíni ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo nígbà tó ọlọ́wọ́n bá àlékí ọlá ó wá fẹ́ fi àwọn ẹ̀rí múlẹ̀ fún ọmọ ènìyàn láti lè bá a mọ̀ yí pé Allah subhanahu wa ta'ala òun nìkan náà ló yẹ ká máa jọ́sìn fún ó ní ọmọdé rọ́bàkún ó pé ààrẹ ní rọ́bù òun náà lọba tí ń ríyàn ọba tó dáyàn ọba tí ń ṣe ìjẹ ẹ̀mú fúnyàn ẹ máa jọ́sìn fún rọ́bù yín ọba tó jẹ́pọ̀ náà ní darí gbogbo àlámàrí yín ọlọ́ọ̀bá àríkẹláwá ní alladhi khalaqakum òun náà lọ́ba tó dá yín ẹ nínú ìtumọ̀ rọ́bù òun náà ní al-khalqu wà ẹ ọba tó jẹ́ rọ́bù yìí òun náà ló dá wa ọlọ́ọ̀bá àríkẹlá tó wá yọ khalqu ó tún wá yọ jáde nínú fún ọba yín alladhi khalaqakum òun náà ní ọba tó jẹ́ pé kíni ọba tó yẹ náà ló dá yín walladhina min qablikum ẹni kankan ló dáwó ó dá gbogbo àwọn tí ó ti kọjá síwájú yìí ìtumọ̀ eléyìí òun náà ni pé gbogbo àwọn ẹ̀dá tó ti kọjá síwájú wa látorí anabi adam alayhi salam títí ìdálùkì àmọ́ òfin dé ọlọ́ọ̀bá àríkíọlá ní ọba àwọn náà ní kẹ́ máa jọ́sìn fún walladhina min qablikum àwọn tó dá yín ọlọ́ọ̀bá àríkíọlá náà ló dá wọn la'allakum tattakun àwọn tó a jẹ́ pé gbogbo ìpáyà téèyàn bá ń pèpè gbogbo bẹ̀rù ọlọ́run téèyàn bá fi ń hayé tí ò bá ti sí pé ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo a jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run rọ́ ni ẹni tí máa ń pàkì mára pé ah, àwọn alábẹ̀rù ọlọ́run ah, àwọn Allah subhanahu wa ta'ala àwọn awo tí ọwọ́ Allah subhanahu wa ta'ala ń gbé fún ẹ̀dá mi a mọ̀ Allah subhanahu wa ta'ala ti ń pàkì rọ́ ni ẹ̀rù tí Allah subhanahu wa ta'ala ẹwájú ká lọ lè mọ̀ ipé àwọn nǹkan eréṣiríṣi bí àwọn ipa nǹkan mípapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yìí tó pọ̀ láwùjọ wa kìí ṣe nǹkan tí èèyàn máa dákẹ́ lé lórí ẹ́n al-isti'anatu bi àwọn tí ń wá ìràn lọ́wọ́ pẹ̀lú oṣó àwọn tí ń ràn lọ́wọ́ pẹ̀lú àjẹ́ àwọn tí wọ́n ní bàbá kan gbẹ́jọ́ àwọn tí wọ́n ní ẹni tí wọ́n farati àwọn tí ń wá ìsọ́ pẹ̀lú àlìjẹ̀nú àwọn tí wọ́n ń ké gbàdégbàdé lọ lè bá ṣéhù nígbàtàbùrú bá ṣẹlẹ̀ sí wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ṣéhù Eh, ìjọ pariwo Riyadh ìjọ pariwo ṣéwù mí nítorí pé ó wà nínú ṣòro eh, àwọn tó jẹ́ pé nígbà tó bá wà nínú ewu wọ́n ti ní nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ dé mára àwọn tó bá ń ṣèrìn àjò tó jẹ́ pé kánwọ́n bá lásìdẹ̀ntì kánwọ́n bá jáàmù wọ́n ti ní òkà tí wọ́n fi sọ ogoro àwọn nǹkan báyìí ipa nǹkan ní ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ni tó jẹ́ pé òun náà yẹ ká kọ́kọ́ ṣe tẹ́sùyà òun ló yẹ ká kọ́kọ́ fọ̀ ọmọ lára wa láwùjọ tá a bá fọ eléyìí mọ́ tó bá mọ́ kànga òun náà láàfin nífọ̀kànbalẹ̀ láwùjọ tá a bá wà gbogbo ìpèpè tá a bá ń pè tí ò bá ti sí ìpèpè tàwọn ìdí mẹ́ ká lọ lè mọ̀ ìpè kò ní sífọ̀kànbalẹ̀ fún wa ọlọ́run bá alékẹ́ọ́lá ló wí eléyìí nínú al-Qur'an ọlọ́run bá alékẹ́ọ́lá ní alladhina amanu walam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́run bá alékẹ́ọ́lá ní gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá pa àbò sí papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn sí Allah subhanahu wa ta'ala wọ́n ò fi ẹbọ kún ìbádà àwọn tí wọ́n jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá rí tọ́lá ní ulaika lahumul am àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n ní fọkànbalẹ̀ ulaika lahumul am àwọn lọ́kàn wọ́n balẹ̀ wọn ò ní máa sá ọkàn ẹ̀rù ma bà wọ́n pé ẹ́ eh, èwo ló tún dé ẹ̀ tọ́bá lálàákan lásán báyìí nísìn wọ́n ti bẹ̀rẹ̀ sí máa jáyà wọ́n ti máa wá ẹni tí ó bá wọn rọ́ àlá tán bá rí àpẹẹrẹ kan gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ láyé ẹ̀rù ni ó máa jẹ́ fún wọn nítorí pé kíni nítorí pé wọn ò nígbàgbọ́ ẹ̀ nǹkan tí ó kọjá aláǹtakùn tí wọ́n kọjá aláǹtakùn ó yọ lórí tó ṣe kíni tó sì fọwọ́ rẹ̀ ìdànù tó bá dọ́dọ̀ ẹlòmíì ó ti di nǹkan míì fún un tẹ́lómi bá gbọ́tájá ń gbó ó ti di wàhálà fún dérí bá fún ẹlòmí pẹ́rẹ́ kò mọ́ pé tó wó kọ́kọ́ ṣe òun náà ni pé bóyá kóhun ó ti ẹ̀wà sún àbíkóhun ó sinmi àbíkóhun ó lo paracetamol yóò ní erí tó ń fọ́hùn yìí á erí yìí nítumà gbogbo òsí nǹkan tí ó ti ẹlòmí yóò ní nítumà nítorí pé kíni nítorí pé kò gba Allah subhanahu wa ta'ala gbọ́ alákọ̀ọ́kọ́ nù láyé tá wà ń bẹ̀ yìí gangan ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ ń bi kéèyàn ní imani fún Allah subhanahu wa ta'ala ẹ lọ́lẹ̀ gbogbo àwọn tán máa ń lọ́lẹ̀ babaláwo tán lọ́lẹ̀ àfá tán lọ́lẹ̀ ojálàbí ẹ rí i pé ilé Allah ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí lọ àyàfi tọ́lọ̀ ọba àlekẹ́ ọlábàṣàánú rẹ̀ tó tún bá kú òun bẹ́ẹ̀ kò ní yé mọ̀ ní bùkátà kan tí ó gbé lọ ẹ kò ní nífọ̀kànbalẹ̀ tó bá kú òun bẹ́ẹ̀ tó bá kú òlélẹ́ ìtàn tó bá kú òun tẹ̀rí ọmọ yóò bọ́ sí rí ìyàwó yóò bọ́ sí rí ara tiẹ̀ yóò bọ́ sí wàhálà ń bí yóò bọ́ sí gbogbo nǹkan yóò sáà máa ní ṣòro ni gbogbo gbà so ọlọ́ọ̀ba àlekẹ́ ọlá ọ̀rọ̀ rẹ̀ òdodo ni kò sì ní ṣe kó má rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́ láti jẹ́ kó yé ipé ẹni tí ó ní fọkànbalẹ̀ nìkan àwọn náà ni àwọn nǹkan tó jẹ́ pé wọn ò fi ẹbọ wọn ò pa nǹkan kan mí mọ́ ìmánì wọn wọn ò rò nǹkan kan mí ò gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala fún ẹ̀dá míì nínú ìnígbàgbọ́ wọn so àwọn wọ̀nyí ni wọ́n ní fọkànbalẹ̀ wa hum muhtadun wọ́n ní fọkànbalẹ̀ láyé táwà ń bẹ̀ yìí tó bá tún dijọ́ ọ̀gbídà kìyàmá hum minal aminin wọ́n tún wà ní àwọn tí ó ní pa nǹkan ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala kí ní ìfàní ẹ̀ nígbà tó wà láyé ọkàn rí ò balẹ̀ àbíkó farati bàbá kan bí bàbá ìbá tún kú ó tún wá bàbá mi tó farati bó ṣe wá máa bá lọ́nu fáátí títí wọn ní ó fi jáde láyé àbísẹ́nì kó fi jáde láyé nù yí kò sí fọ̀kànbalẹ̀ láyé tó bá tún wà díjọ́ ògbéjà kìyàmù kò tún wá ní sí fọ̀kànbalẹ̀ kò ní sí fọ̀kànbalẹ̀ kúrò níbi ìyà Allah subhanahu wa ta'ala nítorí pé òun náà mọ̀ ipò òun ti àwọn náà làwọn tá a máa kàkún ẹni tó mọ̀nà láyé tá àwọn náà ni wọ́n wà lójú ọ̀nà tó tọ́ tó bá dijọ́ ọ̀gbídàlì kìyàmá àwọn náà ni wọ́n wà ní ojú ọ̀nà tí máa gbé ni lọ sínú àlìjẹ́nà tó bá dijọ́ ọ̀gbídàlì kìyàmá so látara di eléyìí ẹ jẹ́ ká lọ lè mọ̀ lámọ̀dájú ipe ipa nǹkan ní ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala yìí nǹkan kan ní tí ò yẹ ká fọwọ́ fúfú yẹ mú nǹkan kan ní tí ò yẹ ká fọwọ́ kékeré mú tó yẹ kí ó ń kálukú wa ká máa yẹra wa wò ní gbogbo ìgbà ipe sáàjìn sọ́fìn níbi ìgbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala níbi ìgbé fẹ́lómi ẹlòmí agbẹ́tọ̀ ọlọ́run fẹ́lòmí níbi ìfẹ́ ẹlòmí agbẹ́tọ̀ Allah subhanahu wa ta'ala fẹ́lòmí níbi ìtẹ̀láṣẹ ẹlòmí agbẹ́tọ̀ Allah subhanahu wa ta'ala fẹ́lòmí níbi ìbẹ̀rù yóò bẹ̀rù èèyàn kàhúbìlá bígbàtí èèyàn bẹ̀rù Allah subhanahu wa ta'ala ni kọ́dẹ̀ ẹlòmí eléyìí náà kálọ̀ lè mọ̀ ife ewu lálá òun náà ní fún yà kí ẹ máa ṣe gbogbo àwọn nǹkan báyìí so látara di eléyìí kálọ̀ mọ̀ pé ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo òun náà làkọ́kọ́ tó yẹ kí gbogbo wa ká mú lọ́kùnkúndùn àwọn tá a jẹ́ olùgbò ọ̀nà Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká ṣàánú àlìúmọ̀ yìí ẹ má jẹ́ ká máa tàn wọ́n ní tá a bá ń wí fáwọn èèyàn òun náà ní nǹkan táwọn gbọ́yé òun náà ní nǹkan táwọn mọ̀ lẹ́sìn tẹ́bá wo ní rédíò ẹ rí gbogbo àwọn wáàsí jẹ́ máa gbọ́ wáàsí bí à ń dáni wáàsí bí à ń jó wáàsí bí à ń lùlù wáàsí bí à ń ṣe bí à ń kọni fáwọn olóṣèlú ẹ̀yìn tó jẹ́ pé àwọn nǹkan tó yẹ ká pèpè sí tó jẹ́ pé nǹkan tawhid tó yẹ ká pèpè sí àwọn èèyàn pàtì tàbáwá lẹ́ni tó fẹ́ ṣe dáwà tó tawhid nílé rédíò ẹ ti bẹ̀rẹ̀ sí máa rí àwọn ọwọ́ léríṣiríṣi ká ẹ lọ sọ́pọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ ń takò lé báyìí ní wọ́n sọ̀rọ̀ ń takò bí báyìí gbogbo orú eléyìí à ń tan ara wa ní o tó wáyé pé léyìí òun náà là ń pè ní dáwà aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلاه ومن والاه أما بعد فاعلموا عباد الله أن توحيد الله سبحانه وتعالى هو رأس الأمر كله ويجب على كل دعاة إلى الله سبحانه وتعالى وكل مربين يجب عليهم أن يربوا أولادهم على توحيد الله سبحانه وتعالى ويجب على كل مدرسين وأساتذة المدرسة أن يعلموا طلبتهم وتلامذتهم توحيد الله سبحانه وتعالى بل وأن يجعلوا آه، أول ما يعلموهم آه، توحيد الله توحيد الله سبحانه وتعالى واعلموا عباد الله أن آه، هناك جمعيات وجماعات في مجتمعنا يدعون إلى الله سبحانه وتعالى ويجمعون الناس ويخرجون إلى خارج البلد للدعوة إلى الله سبحانه وتعالى وإذا نظرت إلى دعوتهم تجد أن دعوتهم لا تشتمل التوحيد توحيد الله سبحانه وتعالى بل تجدهم ينفرون وينفرون من توحيد الله سبحانه وتعالى ويرون في أنفسهم وفي رأيهم القاصر أن توحيد الله إلى الله أن توحيد الله سبحانه وتعالى والدعوة إليه آه، مما يفرق آه، بين المسلمين وهذا يعني ادعاء كاذب وذلك لأن النبي صلى الله عليه وسلم بدأ دعوته به ولذلك يعني هناك آه، هناك قاعدة يعني قاعدة باطلة وضع هذه القاعدة وضعت هذه القاعدة جماعة إخوان المسلمين قالوا يتفق بعدنا مع بعد فيما اتفقنا عليه ويعذر بعدنا بعدا فيما اختلفنا فيه وجعلوا هذه يعني قاعدة يتبعون هذه القاعدة في آه، السقوط عن الباطل في ترك الدعوة إلى التوحيد وهذا ظلم عظيم وخيانة كبيرة للعوام أدوك فún الله سبحانه وتعالى أترى كاتك فún أتواجه النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى كي أولو وباوكوا أنباوا سابع النبي أتوقع أنتوا تولوا إلى النبي سيوفي تجوا قد القيامة ẹ̀yẹ́rú sí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè mọ̀ lódodo ife ìmú Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo ọ̀ràn èèyàn ló jẹ́ ká wá ìmọ̀ nípa rẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ ká sì mú Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo ọ̀ràn èèyàn ló jẹ́ fún gbogbo ẹni máa ń pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala àti gbogbo olùtọ́mọ tí máa ń tọ́mọ bí wọ́n ṣe ní gbé ẹ̀tọ́ Allah subhanahu wa ta'ala bí wọ́n ṣe ní gbé fún ẹlòmíì kọ́lá tí wọ́n ní gbé fún ànábì sallallahu alaihi wasallam dégò pé wọ́n wà gbé fún ẹlòmíì tó tún tẹ̀ tó burú jù nínú àwọn ẹ̀dá tí wọ́n gbé tó Allah subhanahu wa ta'ala fún ẹ̀yọ́rú tí Allah subhanahu wa ta'ala ẹlọ́lẹ́ mà sí pé láwùjọ tá a wà lónìí eríṣiríṣi àwọn ìjọ ní ń bẹ eríṣiríṣi àwọn àpéjọ ní ń tó yẹ a rí pé wọ́n ń pe àwọn èèyàn lọ síbi ìfẹ́ inú ara wọn ni wọ́n ń pe àwọn èèyàn lọ síbi ojú ọ̀nà láti fi ráǹfààní ayé kan lọ́dọ̀ tí wọ́n ni inú àwọn jama Muslimun tó jẹ́ pé wọ́n ni tó jẹ́ pé ìpìlẹ̀ wọn in tí wọ́n wá òun náà ni pé ká dérí ipò ká darí ìlú fi subhanahu wa ta'ala wọ́n wá fi bójú ipé à ń pè àwọn èèyàn lọ sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wọ́n máa pe àwọn ọ̀dọ́ wọ́n máa sa àwọn èèyàn jọ látara pé kí ni látara pé kán máa tako olórí tí máa ń jo olórí ní gbogbo àwùjọ tí wọ́n bá wà pé kí wọ́n máa tako kán ní tí ń ṣe òtí àwọn lọ́rùn kí wọ́n máa tako kán ní kò fáwọn lẹ́tọ̀ọ́ àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń ṣe láti pé kíni láti pé kí wọ́n fi lè ti olórí ṣubú so eléyìí òun náà ní ìpìlẹ̀ wọn wọ́n kàn sápamọ́ sábẹ́ pé kíni pé àwọn náà pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ni iná ló fà tó fi jẹ́ pé tẹ́ ẹ bá rí dáwà wọn wọn kì í bẹ̀rẹ̀ pẹ̀lú tawhid tọ́mọ́lẹ́ ní tí ń so pàró mọ́ra wọn ò ní sọ fún wọn ẹ̀ sọ fún ọba ń a ẹmọ́ ṣe égún máa kọ́dà ìwọ gan fúnra rẹ ó lè lọ dá kọ̀ wọn kò wó bí wọ́n ṣe ń ṣe ẹ̀yìn tó bá yá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó wà máa pè wọ́n bí kú bá ká ọmọ gbàlẹ̀ níbi tí wọ́n ti ń ṣe égún kí wá lóyìn fún Allah wa ta'ala ọlọ́lẹ̀ ibi tí wọ́n ti máa mú àwọn èèyàn òun náà nìkan kí á ẹ̀rí kò sómi ń lú ẹ̀rí kò sínà ń lú ẹ̀rí ìjọba wọn ò dájọ́ ṣẹ̀ríà wọn ò lò ṣẹ̀ríà àwọn ọ̀dọ́ ara wọn ma wá dìde ara wọn ma lé ipé kí ni ipé àwọn fẹ́ gbàjọba láti pé káwọn gbà ma lò ṣẹ̀ríà ọlọ́wọ́ bá rí Saudi lọ́dún kan nígbà ayé Malik Faisal nígbàtí wọ́n gbà alálejò wọ́n gbà alálejò nígbà tó jẹ́ pé wọ́n gbà àfáà nígbàtí ó sọ fún ọba Saudi lásìkò tá ń sọ yìí ó ní òun fẹ́ dá ọ́fíìsì kan kalẹ̀ fún jama'atu ikhwanul muslimin nílùú Saudi òun fẹ́ kó fún láyé ẹ̀wọ́ èsì tọba fún ọba tọ́lọ̀ọba àlékẹ́ọlá kún ọba tọ́lọ̀ọba àlékẹ́ọlá ní kó ní làákàì ó ní ó fẹ́ dá jama'a ikhwanul muslimin ó ní gbogbo àwọn aráàlú mi tó rí wọ̀nyí ni wọ́n ọmọ ìyá ni wọ́n wọ́n muslimin náà ni wọ́n kí tó wá ló fẹ́ dá kalẹ̀ sí àyí tó a pé ikhwanu làwọn ọmọ ìyá àwọn tó wà ń bí muslimin náà ni wọ́n ó ti fúra mà ipé ìtọ́tún ló fẹ́ gbé wáyìí ó dà pé nǹkan mi ló fẹ́ dálẹ̀ kí wọ́n fi wá gbà láyè lásìkò tá à ń sọ yìí ẹ wá jẹ́ ká ogun àgbáyé lónìí ẹjá wo wàhálà tí ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀ kọ́là tó fi dérí wàhálà Egypt ẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n láwọn ò fẹ́jọba Mubarak wọ́n láwọn ò fẹ́jọba Mubarak mọ́ wọ́n ní tí ń ṣe òtí àwọn lọ́rùn ẹ̀ nǹkan tí wọ́n padà rí lẹ́yìn ìgbà láwọn rí tẹ́lẹ̀ lọ nígbàtí wọ́n dé Libya wọ́n láwọn ò fẹ́ jọba Gaddafi má ẹ̀yìn nǹkan tí wọ́n padà rí lẹ́yìn ìgbà tí wọ́n gbé Gaddafi kó ń bẹ̀ tán ó burú jáì ju nǹkan tí wọ́n rí eh, tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ gbogbo àwọn nǹkan báyìí aburú ńláńlá òun náà ní fà fún àlèhùmá yìí wọ́n láwọn fẹ́ dórí ìjọba ẹni tó wá dérí ìjọba nú wọn tó promise àwọn èèyàn pé a ṣe ṣẹ̀rí àgbà tá a bá débẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Mursi nígbà tó débẹ̀ ẹ̀yìn ṣẹ̀rí àwọn olórí ṣe síwájú kó tó di pé wọ́n tún gba ìjọba lọ́wọ́ tiẹ̀ náà so ibi tá a ti mọ̀ nu pé tá a bá fẹ́ pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ká dúró pé dáwà là ń ṣe tàbá fẹ́ dá political party ilẹ̀ kágbà pé ah, ẹgbẹ́ òṣèlú ìtàfẹ́ dá lè lè láfẹ́ dáka ìlélẹ̀ yìí sámọ̀ wá dá papọ̀ fáwọn èèyàn ipé a ma wá ṣe kíní a ma wá lú gbogbo ẹ̀ papọ̀ òun náà ló fà tó ipá àwọn dáa ń sọ yìí wọ́n wá gbé òfin kan kalẹ̀ ipé yattafiqu ba'duna ma'a ba'din fima ittafaqna alayhi wọ́n ní ibi tá a bá ti jọ agree ibi tí mọ̀ fúnra wa lẹ́ ànímọ̀ bínú sí àwa lórí ẹ̀ òun náà ló fà tó yẹ pé ẹ̀rí súfí yóò wà nú wọn ẹ̀rí jàfàríyà yóò wà nú wọn ẹ̀rí amadíyà yóò wà nú gbogbo wọn akúra wọn jọ wọ́n sì máa àwọn nǹkan kúrókù díẹ̀ káàtó nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò ní sọ fẹ́ anybody wọ́n ní a fúnra wa lẹ́ẹ̀kí sí pẹ́tọ̀ ìjọ́lọ́ ní kí wọ́n mọ́ sí ẹnu ẹ̀yìn a kàn pàdé lórí in tó bá pàwápọ̀ so irú eléyìí inú àwọn aburú lálá tí ń ṣe láwùjọ ni ẹ wá wo lónìí ìjọba Saudi ó ti pẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọn tí wọ́n ti ń sọ àwọn èèyàn lára nípa àwọn ìjọ tá à ń sọ yìí ẹ mọ̀ wò pé àwọn òjò wọ́n là ń sọ yìí irú wọn náà wọ́n ń bẹ káàkiri gbogbo àwùjọ kọ́lá wọ́n ń bẹ láwùjọ tàwà yìí so táàmà fi dá wọn mà wọ́n ò ní máa pèpè lọ síbi kíni lọ síbi tawhid tán bá rí nǹkan tó jẹ́ bí ẹbọ àbáwọn nǹkan tó kú dẹ́ káàtó wọn ò ní pé àwọn èèyàn lọ síbẹ̀ nítorí pé kíni nítorí pé wọn ò fẹ́ káwọn èèyàn bínú nítorí pé wọn ò fẹ́ kí ìyapa ẹnu ṣẹlẹ̀ láàrin àwọn pẹ̀lú Saudi wọ́n máa Saudi wọ́n máa takò wọn nítorí pé ìjọba Saudi ò gbàrú nǹkan báwọn láyé ẹ ìjọba Saudi ò gbà wọ́n láyé láti pé kíni láti pé kán jẹ́ káwọn ọ̀dọ́ kán máa jáde lé olórí àbí kán máa láwọn tako olórí gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ni àwọn tó wá jẹ́ àwọn àgbà fà ní gbogbo àgbáyé lónìí ní Saudi lónìí wọ́n ti wá ṣe fatuwa ipe àwọn ọdẹ ríhun tí wọ́n ń pera wọn ní brotherhood of, of muslim tó ń pera wọn ní islamic eh, àbí eh, muslim brotherhood àwọn ìkọ́ àdùn muslimun wọ́n ní káwọn èèyàn sọ́ra fún wọn ẹ ṣọ́ra fún wọn nítorí pé wọ́n kàn fi ẹ̀kọ́ ẹ̀sìn bojú ni ẹ̀ ní wọ́n wá gangan òun náà ni pé kíni òun náà ni pé wọ́n fẹ́ gbàjọba ni ìjọba ni wọ́n wá kí wọ́n sọ tán wá fáwọn èèyàn ìjọba làwọn wá ẹ ṣọ́ra fún wọn wọ́n ní nísìn kò wá lẹ́tọ̀ọ́ fẹ́ẹ̀dì kankan tó pe àrẹ láfà tó lóun pèpè lọ sójú ọ̀nà súnà nàbì sallallahu alaihi wasallam kó wá lóun ó máa wá dìfẹ́ǹdì àwọn táwọn fẹ́ẹ̀yìn Ikhwanul Muslimun nìyí àbí kó wá lóun ó máa sympathize pẹ̀lú wọn àbí kó lóun ó jọ máa ṣe àjọṣepọ̀ pẹ̀lú wọn lórúkọ pé èèyàn pèpè lọ sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala so látara àdé eléyìí ẹni tí ò bá ti mà tẹ́lẹ̀ kó lọ lè máa ipe ẹni tó bá fẹ́ ṣe ìlànà nabi sallallahu alaihi wasallam èyàn máa dúó lórí ẹ̀gẹ́ bá nabi sallallahu alaihi wasallam bá nabi ṣe mú wá fún wa ní ẹni tó bá sì fẹ́ ṣe nǹkan míì yóò dúó lórí nǹkan míì táwà rí pé á ah, nǹkan tó ń ṣe leléyìí á ah, eléyìí ìtẹ́lẹ̀yìí ṣe leléyìí kìí ṣe pé á máa lu gbogbo ẹ̀ papọ̀ òun náà ni pé kíni ká jìnà sí ipa nǹkan nípa kọmọ Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tó bá ti wá fẹ́ máa kọ́ díwa tí ò fẹ́ ká máa gbọ́rọ̀ nípa tàwíìdì àbí tí ò fẹ́ káwọn èèyàn máa pè wá kò níbi àwọn nǹkan tí ó tako ìmú Allah subhanahu wa ta'ala lọ́kàn so kálọ̀ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀tá wa ni kálọ̀ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò fẹ́ràn wa kálọ̀ lè mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò fẹ́ ká bá ìyọ́nú Allah subhanahu wa ta'ala pàdé tó bá di ọjọ́ ògbédè alkiyama Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله